إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم وإن جفتم شقاق بينهما فابعثوا حكما فابعثوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا يوفق الله بينهما إن الله كان عليما خبيرا لذلك رحمه الله سبحانه عز وجل يكرم أشياء على صلى الله عليه وآله وسلم ìgbà àwọn sàhábà nàbì tí wọ́n dúró ti lórí òfin ẹ̀sìn ìgbà àtúnrú ìgbà ọ̀rọ̀ ìgbà ẹ̀fún ìgbà ẹ̀mí wọ́n bá lò ó ẹni rẹ̀ ni wọ́n gbígbà tí wọ́n sọra rẹ̀ ti dákan máwọn lọ́wọ́ kò sọ wọ́n ju bẹ́ẹ̀ lọ́wọ́ títí wọn wọ́n rí tọ́lọ́wọ́ bá ṣe nínú ẹkún nínú òsèré nínú ìdùnnú nínú ìrọ̀rùn wọ́n pàdé ọlọ́run ọba pẹ̀lú ìrọ̀lọ́ ọlọ́run abẹ́lẹ́ ọlọ́run sọ́kànnà ọ̀tàrádá

àwọn ìlànà mẹ́tẹ̀ẹ̀ta tó kùrọ̀ ń gbà kalẹ̀ aṣàlàyé rẹ̀ fúnra wa lẹ́yìn àwọn fúnra bọ̀ sàánà ó wá ní ṣùgbọ́n tó bá wá torí pé ìsìgbọ́ra ẹni lé ní wá ń wáyé láàrin eléyìí ìyàwó nìkan ó ti di wípé ìyàwó ń ọkọ náà ó ń ṣe ń lórí tàlẹ́ tó gbáyàwó náà lórí títí ẹ̀ bí ìtọ́jú ní ti ń wọ obìnrin bẹ́ẹ̀ ni ọkùnrin náà ń wọ ọkùnrin àkọ́kọ́ náà ìyẹ̀kú nàmà ẹ̀rú mọ̀nà ìdànà máa ní àmàdájú ìtẹ̀lé márèjì gbogbo náà kọ́lù ló máa lò lọ tí ò ní máa sí kò ṣeé ṣe láyé torí wípé pọ̀tọ̀ wa. kódà kí ìsìláàmù gan ní òun fàyè lẹ̀ kẹ́rì òun fàbúrò kábò fẹ́gbọ̀n from the same father mother wọ́n mọ̀ sí àwọn gbọ́dí náà kátó wá sọ wípé ọkọ àtìyàwó ó kéré ó pọ̀ ìyàwó lórí tí ń yẹ tó ń lọ́jọ́ ọkọ ó kéré ó pọ̀ náà ọkọ tó fẹ́ lé náà lóṣù kọjọ́ rẹ̀ kéré tó ó kọ gbogbo ọdún níjà sí pé for good eighteen years wọn ò jọ ríra wọn wọn ò gba ẹ̀kọ́ kan wọn ò gba ilé kan òbí kan kó bí wọn ọkọ lè jọmọ ìlú kan kí ẹ̀rọ ọkọ lè jẹ́ ẹran kan kí ẹ̀rọ jẹ́ ẹran míì wọ́n tẹ̀lé jẹ́ ara wọn gan tó lè pé ètò pa owó àkọ́kọ́ yìí náà ó wọn ìyẹn náà lákọ̀ọ́kọ́ language barrier kódà àwọn Yorùbá gan nígbà àti àìmọye àwọn wàhálà tàbí fèsì lábala yẹn kí ìyàwó máa sọ wípé báyìí ló ń sọ ní tọ́kọ ń pẹ́ inú tó sọ yẹn pẹ̀lú ìgbésẹ̀ yorùbá ti èyí ní ẹ̀yà yorùbá ti di ẹ̀ àbùkù ni ṣùgbọ́n nínú ìgbésẹ̀ yẹ ìyàwó wọ́n sọ yorùbá tí wọ́n kì í sọ̀rọ̀ àbùkù tó ní àwọn nǹkan yẹn àlè kù nínú ìṣẹ̀lẹ̀ lọ́kọ̀ọ́ lára fáàní máa ń gbẹ́rù kódà nígbà míì gan ojú òjì síra ẹni ìgbà míì gan yóò mú kọ́kọ́ bínú gan ó lòun fi lé lẹ́gbà yìí irú àwọn kan wọ̀nyí ti bá máa ń wáyé kí ìgbésẹ̀ tí ìsìláàmù ní kí àwọn tá a bá ń bẹ láyìíká wọn àbáwọn tá a jẹ́ olórí wọn tá a jẹ́ lórí fún wọn ká gbé ní ìgbésẹ̀ wà nínú fífi ìṣèkọ́ ọ̀pọ̀ bẹ́ẹ̀ ní ìmọ̀ tẹ́ ẹ bá ń bẹ̀rù àìsígbọ́ra ẹyẹ àìgbọ́ra ẹyẹ tẹ̀ bá ń bẹ̀rù rẹ̀ láàárín lọ́kọláya wàìsí tún ṣìkọ́ ọ̀bẹ ní ìhìmá ọkọ ń ṣe gbọ́ngbọ́ngbọ́ síyàwó ìyàwó náà ṣèṣe bí wípé òṣèlú tí mo ní lọ mo ti fẹ́ mo ti fẹ́ náà mo ti dé gbogbo ẹja sí ẹ lọ́rùn kò fún tó fẹ́ ṣe eléyìí lọ bẹ́ẹ̀ àwa ń bẹ̀rù ìsọdún yìí ṣé bó ti ń lọ yìí táwọn eléyìí tí òun ń jẹ àgbà sí sábà yìí táwọn eléyìí tí òun ò ní tayọ òfin ọlọ́run lára ara wọn báyìí táwọn eléyìí tí òun ní sọ̀dọ̀ ọlọ́run lára wọn báyìí àti òṣàkà lábí wọ́n ní gbé àwọn many of experience many of check knowledge and about islam méjèèjì ẹni condition táwọn bá gbé kalẹ̀ o àwọn èèyàn tí wọ́n ní òye tí wọ́n sì ní òye ẹ̀sìn wọ́n ní òye ayé wọ́n ní òye ẹ̀sìn ẹgbẹ́ wọn dìde nínú fámìlì ọkọ wàhálà náà ní àhìhà àwọn ọ̀jọ̀gbọ́n olóyè ẹlẹ́kọ̀ọ́ wọ́n ní ẹ̀kọ́ tẹ̀sìn wọ́n ní ẹ̀kọ́ òye ayé pàtàkì jùlọ gan ẹ̀kọ́ ọlọ́kọ láya ẹni tí ò tí ì ní ìyàwó kan lérí ẹni tó máa ń dá ní conception tó lọ láàrin lọ́kọ láya ẹni tí ò tí ì lọlé ọkọ kan ní tẹ́lẹ̀ ní tọ́lọ̀ ń fẹ́ láàrin lọ́kọ láya kan tó náà ń gbẹ́nu sí kò lẹ́tọ̀ọ́ àwọn tí wọ́n ní òye nípa marriage wọ́n ní òye nípa ọ̀rọ̀ ayé wọ́n tún wá ní ẹ̀kọ́ ẹ̀sìn olùmúṣẹ́ pápá ni wọ́n bó jẹ́ ìpè pé àwọn afáàmì sọ wípé kápá náà ń bẹ lára wọn dáa jù ṣùgbọ́n ìtútẹ́sẹ̀ sí ayé àfà láàrin wọn ṣùgbọ́n àwọn eléyìí wọ́n ní orientation nípa Islam dáadáa ẹgbẹ́ ìlú wọn dìde ní kí àtìyàwó ní kí àtọkọ kí wọ́n wòye sí ọ̀rọ̀ yẹn káwọn ta lẹni tí ó ń kàbùkù síra inú àwọn méjèèjì kan fojú ẹ̀sìn wò ó kan fojú ọ̀rọ̀ ayé kan fi wò ó kájọ sọ́tún kájọ sósì láì ṣe wípé wọ́n fi síbì kan ju nìkan lọ láì ṣe wípé wọ́n fi síbì kan ju nìkan lọ. إن يريدا إصلاحا يوفق الله بينهما tó bá ṣe ní pé àfáà ní ìgbà tí ọlọ́run tábí àkó ẹgbẹ́ àwọn kan dìde wọn láwọn kúkú láwọn ti fẹ́ sí làwọn sábà jẹ́ ọfọ́ọ̀tì mùsùlùmí bí àwọn kan ní wọ́n lọ rìpọ́t fún chief mọ̀mọ́nù àbí ìmọ̀mọ̀ ọ̀sìn mọ́tò tí ọkọ̀ tó ń kírun àmọ́ nínú tó sì kan báyìí báyìí láàrin bàbá alágbájá ìyá alágbájá ìmọ̀mù yẹn òun ló wàá fẹ́ka láàrin àwọn ìjọba afá alágbájá ìdílé báyìí báyìí gbòòrò bàjẹ́ lójú wa ẹja gbìyànjú kádá tọrọ ẹ̀ ká sì já sí pẹ̀lú bẹ̀rù ọlọ́run ká já sí pẹ̀lú iye ẹ̀sìn tó ti lẹ́yìn náà ẹ mọ́ sí lẹ́yìn ẹnìkan báwọn méjì bá ṣe dá lẹ́bi àwọn méjèèjì náà ti gbọ̀rọ̀ pé dára nù báwọn méjì bá ṣe dá lẹ́bi àwọn méjèèjì náà ẹ̀dọ̀ ọ̀gá wọn láre. kàkà a wá àti nìkẹ́ ṣe náà náà mú a ah, ẹjọ́ sì wọ́rọ̀ kalẹ̀ afáàbẹ̀rẹ̀ ọlọ́run ọlọ́run gun àsùnwò ìdí wọn náà wọ́rọ̀ kalẹ̀ yìí ẹ̀já bẹ̀rẹ̀ ọlọ́run ọlọ́run gun àsùnwò tẹ́ ẹ̀ bá sì máa bẹ́ẹ̀ sì lè fa àárín jáde fáláre kẹ́ẹ̀kì tẹ̀lé jáde fẹ́lẹ́ bí kó mọ̀ pé tó fa kó mọ̀ tó ń rí ìsìn rẹ̀ ló ń fa wàhálà láàrin àtọkọ òun tí wọ́n lè àjọ tí ìyẹn ò bá ti dé ṣe ẹ̀sìn ìpàdúrà fún ẹkùn rẹ̀ ó ti ẹ̀sìn pé títí láàrin fẹ́ ni pé àwọn tí àwọn olórí ògbà yẹn ìdúró àwọn ọ̀rọ̀ yẹn wọ́n ó jẹ́ kí wọ́n lè sọ ọ̀rọ̀ tí wọ́n lè ṣàlàyé ọ̀rọ̀ kìí ṣe ìbú ìbú ọkọ ìbúyàwó ah, ẹ̀ẹ́dájú kìíní nípa ìlànà ìṣèlú náà ah, á rárá fojú ẹ̀sìn wò ó. ó kù díẹ̀ káàtó náà ìyá aláma nǹkan yìí náà fi dá ọkọ yín lóhùn lásìkò báyìí bóyá ló tó ń bí yín ni ó fi ẹ̀sìn náà ní ló bá ti wò ó tó kí ẹ̀ máa fọkàn yẹn létí báyìí náà ó kù díẹ̀ káàtó yóò dá o pé pé ìdílé òun ojú ọkọ sọrọ àbí òun ojú ìyàwó gbogbo wọn sábà dá àwọn yìí tí ti ní òye tó tí wọn sì ní òye ayé àbí wọ́n ní wọ́n yóò nífẹ̀ẹ́ ní àwọn fẹ́rẹ́ ọkụ máa ń complicate issue more so abùkátà tó sọ pé hákà mọ́nìyà nìyí wà hákà mọ́nìyà nìyà àwọn tó jẹ́ hákà tí wọ́n jẹ́ chief judge láàrin wọn wò lè jẹ́ olóyè níbi ọ̀rọ̀ ẹ̀sìn níbi ìbẹ̀rù ọlọ́run àti níbi ayé. méjì bá wá ń ìdílé ìyàwó jòkó ìdílé ọkọ jòkó láwọn tí wọ́n jẹ́ olóyè wọ́n wá rùsọ́ọ̀tù wọ́n rùsọ́ọ̀tù wọ́n padà rí pé nínú tó bẹ̀rẹ̀ àti káwọn méjèèjì ò fi ra wọn lẹ̀ ọmọ wa ní tó ti bàjẹ́ nílé ọkọ ẹ báyìí bọ́kọ bá lòun fẹ́ mọ́ àlepàrọ̀ wá sí bọ́kọ ẹ bá ní máa darí ilé àlepàrọ̀ wá sí àwọn ìdílé tọkọ náà àwọn oṣù fọ́kọ́ tó bá rí pé tí ìyàwó ẹ̀ṣẹ̀ náà nìyí tó fi ń gba nígbà jú tó ń gba nígbà mú tó kú wà báyìí sí kó bá lòun sí mọ́ ààrẹ ti bá bẹ̀rù tó bá lòun fẹ́ mọ́ àwa la ní ọ́ ọmọ wa ló jẹ́ ìyàwó ẹ̀ bá lòun sí mọ́ fún kólù máa lọ kólù ọ̀hún fẹ́ lómìn tó máa di obìnrin táàbà ní ìlú àwọn tí wọ́n lè ṣàlàyé àwọn ọ̀gá ìbẹ́ẹ̀ tó sì wọ́n ilẹ̀ Yorùbá torí yóò bá tọ́lọ̀ tó sàánú wa ni òun náà ní ọ̀rọ̀ ìṣe lórí ìṣèlú òun náà ní ọ̀rọ̀ ìṣe lórí ìṣèlú láàrin torí táwọn tí wọ́n ń dá sáwọn àlànà níwọ̀n yìí nínú kẹ́lò tí ń pa fún wọn àti kẹ́lò tí ń gbá wọn ọ̀rọ̀ míì ó ayọ̀ bẹ̀. nínú tí àwọn tá a bá fẹ́ kọ̀ọ̀bà kọ́mi sí àyíká láti ẹjọ́ ọ̀rọ̀ yẹn nínú kọ́ńdọ̀ rẹ̀ sọ́ọ̀bù sí wípé tí ní ò bá wọ̀ mọ́ kó ní àkùnmọ́ máa lọ. èyí ní ìjà ìsìnà ìwà títí láàrin báyìí ṣùgbọ́n tó bá ṣe wípé àwọn tá a gbé sẹ́yìn rẹ nínú àwọn ìdílé lọ́kọláya méjèèjì táwọn bá gbèrò wípé àwọn fẹ́ ṣàtúnṣe láàrin wọn wíwá síkì láwọ bẹ́ẹ̀ ìrànfùmá Allah subhanahu wa ta'ala yóò fi wọn ṣe kò ń gẹ́ láàrin àwọn méjèèjì yóò fi wọn ṣe kò ń gẹ́ láàrin àwọn méjèèjì èyí ni òdìdá ìsìláha táwọn méjèèjì bá ti ní intention wọ́n ní sincerity of intention àníyàn wọn já lórí wípé aláàrin lọ́kọ̀ọ́láyà yìí kò gbọ́dọ̀ bàjẹ́ fẹ́ wọ́n ń ta gbogbo ipá wọn wọ́n ti gbé pọ̀nà wọn lẹ̀ sórí gbogbo ẹni bá máa ń ta ní àìgbọ́ra ilé tó ń lọ láàrin lọ́kọ̀ọ́lá wọ́n gbọ́dọ̀ fi àsìkò sílẹ̀ ní o wọ́n gbọ́dọ̀ fi àsìkò sílẹ̀ ní o oríṣẹ́ ńlá ni gbogbo lọ́kọ̀ọ́láyà tí wọ́n gbóra wọn yé tí wọ́n rí àfáà kan lẹ́ni táwọn máa fọ̀rọ̀ lọ àbí wọ́n rí olóyè kan táwọn fọ̀rọ̀ lọ kí wọ́n wo ló fẹ́ bẹ̀rù ọlọ́run kí wọ́n yanjú àlámọ̀ ló yẹ láàrin ara wọn ẹni tẹ́ ẹ̀ lọ́ ń kọ́ ọ̀pá wo òbá yẹn ń gba lọ́wọ́ wọn iṣẹ́ ńlá ni wọ́n ṣe torí wípé sí ìkan ju ìkan lọ wọ́n jẹ níbi lọ́wọ́ yín wọ́n èyí tí wọ́n dá láre yóò rẹ̀

إن يريدا إصلاحا يوفق الله بينهما àwọn tá a ní wọ́n yẹn gbọ́ ọ̀rọ̀ láàrin àwọn méjèèjì yìí ní yòóní jẹ́ ìlàáha táwọn náà bá ní intention reconciliation lóòótọ́ fún intention wípé ní tí ń bẹ láàrin wọn yìí ẹ ká form reconciliation ó tán kí wọ́n tẹ̀sí láwọ̀ báyìí náà yóò fi wọn ṣe kò ń gẹ dáadáa lórí ìrìn àjò tí wọ́n rìn yẹn àwọn afáà tó lè tún méjì ìwọ́ àtẹ̀tẹ̀ láwọ́ ìrọ̀kùnmá sọ lọ wọ́n sọ bọ̀ ọjọ́ pẹ́ lórí pé wọ́n yanjú àwọ̀ láàrin lọ́kọláya títí ìsìdà tí ẹ́fọ́ọ̀tì wọn kó yí ìsìté kí wọn gbọ́ yé kí sì padà wọn kan sì máa ìyẹn ní positive result nìyẹn the positive result tó wà negative onígbébójú fún wọn sọ tó ọkọ padà ní pé ẹ wò òfin ẹkú gbìyànjú lóru lọ́sàn-án ẹ̀yìn náà láti ṣe ìjẹ́ ìgbà jù ìfẹ́ òkanlẹ̀ síbẹ̀ ní ìmọ̀ ìfẹ́ òkanlẹ̀ síbẹ̀ ní ìmọ̀ ọkọ ń sọ tiẹ̀ ìyàwó náà dúpẹ́ fáwọn àfà lónìí sọ tẹ́ ẹ ní bọ́kọ̀ ọ̀gbẹ́ ní sọ́yìí ó mú mi sí pẹ́ẹ́nà kó jẹ́ fún mi nítàn láti gbé náà lọ. tàbí ìṣẹ̀lẹ̀ tó mẹ́ta mẹ́rin yẹn wọ́rọ́ bèrè káàdà wọ́rọ́ bèrè káàdà èyí ṣe é ṣe ó ṣe wípé bí ìtọ́jú ọkọ yẹn bá ti yọ̀ǹda rẹ̀ tó ló mú tó parí ní àtọ̀ láti ẹ̀kan ẹni tí ó padà fẹ́ wọlé báyìí bí ìgbà ẹgbẹ́ dúró lọ́nà pẹ̀lú ìfẹ́ pẹ̀lú ìdùnnú tá a ti gbọ́ ọ̀gbà síra wa ẹnu pa fẹ́ra wa tó bá ní ìgbà wípé ní tó pàápọ̀ yẹn kò ní fẹ́ sí mọ́ ẹ má jẹ́ àti ọ̀tá tú ẹ má jẹ́ àti ìjà tú ẹ jẹ́ ká gbọ́ yé wípé àwọn méjèèjì kò sí compatibility ni bí ẹni máa wà lọ ìmáàlì púpọ̀ mi bóyá nínú fífẹ́ tọ́lọ́hún ó lè ṣeé ṣe kí kí ìsìn rẹ tó ṣe ìyàtọ̀ gbọ́ra wọn ní ju pé kíkà wá para ní kí wọ́n aṣọ tẹ̀lé sílé èèyàn kan lọ bó gbígbá kò ní kò kò ní bí ó ní bó lò ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀tà tó wọ́n àrà fún tó bá dé náà kì í ní ìrírí ní àfiṣèjì ẹ̀ ẹ̀wọ̀n ọ̀rábìnrin kan rahadiya algeria tó ń sọ fún ṣẹlẹ̀ àti ṣẹlẹ̀ ó ní wọ́n ṣe ọlọ́run kó lọ́pọ̀ mi kò wù mí kò wù mí mọ́ àlẹ́ kí ló dé ó ní gbogbo ìgbà tó bá ti ń wọlé wá tí mo rí kó darí láti ta wọ́n bẹ sínú ẹ̀mí wọ́n bẹ náà nínú mi bá ti ń lé ara òní ni mí mo tó bá ti wọlé báyìí ìkórìíra ni ó máa wá ni mo fẹ́ kó o àti ẹ̀mí yà kí kó wa ẹni bá fún ìyàwó ẹ̀ ní ọgbà oko dájú ní ọjọ́ ilé márùn-ún lásìkò yẹn ó dàbẹ̀ tó ẹ̀ pàtíṣì bísíẹ̀sì ńláńlá fún ìyàwó ẹ̀ lẹ́nu lójú fẹ́fẹ́ iṣẹ́ tẹ́lẹ̀ ló ló kọ́ kódà sọ̀dá àti ẹ wo ṣọ́ọ̀bù yìí o ti fọ́níṣọ̀ ẹ̀ mẹ́sìn mẹ́ta ló wà ń bẹ̀ gbogbo ẹ̀ ló ṣe ó tún ka ọ síbẹ̀ fún so gbígbà bí ìyẹn dókòwò ńláńlá fún ìyàwó yẹn ni àdẹ́sìn ní àtàrò bí ilẹ̀ ayé ìsọ̀dà kọ́tà yóò sọ láti tó fún ẹni yẹn tó dá padà fún ó lọ ṣe bẹ́ẹ̀ ọgbà kó dájú tó fún mi sọ láti mo ṣe láti dá padà èyí mímọ́ ni nínú àwọn kan yẹn a máa ṣẹlẹ̀ bí máa rìn bá àti ẹ̀gbé ẹ̀kú kó ṣẹlẹ̀ pàápàá jùlọ nígbà tí ọmọ bá ti wọ òwò lọ́kọláya torí lọ́pọ̀ ọgbà celebration lọ́kọláya ìdí sí ẹ̀yìn díẹ̀ àwọn tí wọ́n ń sọ́fà náà làwọn ọmọ gbogbo bá di wípé ìyàwó padà rọ́kọ sọ̀rọ̀ fún gẹ́gẹ́ àkọ́kọ́ ló padà rán ìyàwó sọ̀rọ̀ fún gẹ́gẹ́ ibi tí wọ́n bá àrá ìbùkún nínú ìgbòrísẹ̀ tí wọ́n ṣe tó bá kú àwọn ọmọ ọlọ́tọ̀ọ̀tọ̀ ni kí wọ́n máa lọ ní ọ̀tọ̀ọ̀tọ̀ ìsìláàmù ìtakò lórí wípé إن الله كان عليما خبيرا ده بس الله سبحانه وتعالى ولو ظلمه ìmọ̀ rẹ̀ ti wẹ́ alkọ̀bíf well acquainted ọlọ́run ọba ìmọ̀ rẹ̀ wẹ́ gan-an ìmọ̀ rẹ̀ ti wá wẹ́ tó yẹn tó jáde pé kò sí bó ti kó kéré tó tí ó mà bẹ́ẹ̀ lẹ́nu ti fún wàhálà báyìí tábìlẹ̀ yìí ṣe mo rọ̀ ọmọ ìyá mi lọ́kùnrin ọmọ ìyá mi lóbìnrin kí ni conceptions níran ti ṣe láàrin òun àtìyàwó ẹ̀ láàrin òun àtọkọ rẹ̀ ẹnà sùúrù sí ẹnà sùúrù sí o ẹni tí ń sọ̀tún ní síra iná ilé léyìí tí ò bá rẹ̀ tó àwọn tábà ní káńdà ń dá sí ó mú sọ́lọ́ wọn èyí tó kún sábò sílẹ̀ méjì náà mọ̀ fún sábò torí pé a lè dá lásán jura wa lọ bára ní ti sọ́lé yẹn sọ̀rọ̀ wá ọ̀hà rẹ̀ sẹ́lẹ̀ ó ní bẹ́ẹ̀ ilé ti bá lówó ló wà sọ kẹ wá tẹjọ́ bá mi èmi ó dájọ́ tó bí èèyàn bá ti ní ẹnu sí bí èèyàn bá ti rí ọ̀rẹ́ kìrìsẹ́ǹtì sí tó ti wà ní sílẹ̀ nìyí màá ti dájọ́ tó nínú kọ̀ọ̀kọ̀ọ̀ àmọ́ wọn bá ti pé wọn ló jẹ̀bi sẹ́nu rẹ̀ dùn sẹ́nu rẹ̀ mú dáadáa tó lé àwọn ẹ̀rí kalẹ̀ àgéèdì ẹni tó jàre tí má fi lè dá àrí fún ẹ tí mo dá ìdí ẹ sẹ́ni tó jàre lóòjú àìsí àmà iná ló bìbà o. alẹ́ ti sọ nìyẹn kọ̀mọ̀mọ́ ọ̀hún ayé ìwà ayé ìwọ̀sọ̀lẹ̀ tí má fi lè dá fún ẹ tó ti wà nípa ẹ̀fí ọkọ̀ jẹ̀bi kí n jẹ́bi fún àmọ́ torí pé òun lánàá tọ́hún yẹn ò lè sọ̀rọ̀ lọ títí kì í kaláwọ̀ yìí ìwọ́jẹ́ láròyé o lè sọ̀rọ̀ o lè kẹ́rì wá tí bá ti lè dá àárín yẹn fún ẹ ìké kan nínú ni mo fún ẹ yẹn. torí pé àárín lọ́kàn lára tí wọ́n bá ń ló gbólóhùn wọn sọ ọlọ́run nìkan ọ̀rọ̀. èyí tó bá káwa làwọn ọmọ sọ̀rọ̀ bá ẹn ibi iná kò sọ̀rọ̀ sọ́kọ́ ẹ ẹ̀wọ̀n ìyàwó ọkọ náà ibi iná kò fi lóyún èyí tó kàn sáwà làwọn ọmọ sọ within yourself lẹ́mìí ara yín nínú gbáyà ara yín ẹ̀yin jọ mẹ́rin tó ń bora yín bí. inna Allaha kana aliman khabira lọ́pàá lọ́pàá ọba olùmọ̀ni o yóò gbogbo wa ní ìròǹtà àbáṣe ilé ayé ìjọ́sìn ní nìkan àṣọ

àtúnwójú rẹ ọlọ́run iṣẹ́ ìjọsìn àtúnwó ìyọnu ọlọ́run bá ní iṣẹ́ ìjọsìn ó require a lot of sacrifices ó require a lot of commitment ó require a lot of reservation tẹ̀sán bá fẹ́ pàdé ọlọ́run bá tí ò fẹ́ kẹ́rù ní wúwo jù hmm, tí ò fẹ́ kẹ́rù ní wúwo jù tó fẹ́ kẹ́rù ní fúyẹ́ abẹ́lẹ́ wa sùpánù wọ̀ sáà náà ìdílé tó bá wù kí irú ìṣesí ìbá ti ń ṣẹlẹ̀ àfi ọ̀nà ọlọ́run àti ibi ọlọ́run àti àwọn iṣẹ́ ìbáradà àtàṣinú ọ̀nà ọlọ́run àti ibi ọlọ́run pàápàá jùlọ ìta àti onígbẹ̀yìn ọ̀rọ̀ bọ́ọ̀lù yìí àti ibi ọlọ́run wọ́n kà tún di oníkálukú ṣe lọ́n dákun àjàtúká wọ́n fi ṣe ìmáàlìjì wa pẹ̀lú ọlọ́run tó bá já ní jẹun lọ ìlọ wípé ẹṣin ń bẹ náà kọ́lẹ̀ wípé àní jẹun lọ́kọ̀ láyà máa ní sójà tí máa ń bẹ lẹ́sọ̀ láàrin wọn ó lè jọkùn tó bí mo sì tí ìyìn ọmọ láàrin ara wọn wọn ò ní wọn bá wọn jẹ́ ló kọ káàkiri eléyìí Quran three verse thirty five nínú tá a ti sọ síwájú wọn náà ní wípé àwọn àkàmù nìsa ìlú mùsùlùmí àwọn ìdájọ́ ẹ̀sìn tó ní ṣe pẹ̀lú àwọn obìnrin mùsùlùmí àtàwọn obìnrin ìtàbíyàkì náà wọn lọ lámà mú jáde mú sórọ̀ kọ̀ọ̀kan mú sórọ̀ kọ̀ọ̀kan tábà ti kúrò ní verse twenty five yìí ẹja lọ wo verse one twenty seven sórọ̀ tó nìta verse one twenty seven kátóló kí ni ìdájọ́ ẹ̀sìn míì tí Allah subhanahu wa ta'ala tó ṣàlàyé rẹ̀ nípa àwọn obìnrin èyí tí àwọn ọkùnrin ti gbọdọ̀ bá nílò èyí tó bá bẹ́ẹ̀ ti bá nílò náà àwọn atajọ́kùnrin tẹ́ lẹ́tọ̀ọ́ láti agitate fún ráìtì ní through normal channel through normal channel náà kágbọ́ kíkà nínú Al-Qur'an láyà náà. بسم الله الرحمن الرحيم ويستفتونك في النساء قل الله يفتيكم فيهن وما يتلى عليكم وما يتلى عليكم في الكتاب في يتامى النساء اللاتي اللاتي لا تؤمن يؤتونهن ما كتب لهن وترغبون وترغبون أن تنكحوهن والمستضعفين والمستضعفين من الولدان وأن تقوموا يتامى بالقسط وما تفعلوا من خير فإن الله كان به عليما وإذ امرأة خافت من بعدها نشوزا أو إعراضا فلا جناح عليهما فلا جناح عليهما منحى والصلح وأحضرت الأنفس الشح وإن تحقنوا وتتقوا فإن الله كان بما تعملون خبيرا فلن تستطيعوا أن تعدلوا بين الناس ولو حرصتم فلا تميلوا كل الميل فتذروها كالمعلقة وإن تصلحوا وتتقوا فإن الله كان غفورا رحيما وإن يتفرقا يغني الله كلا سعته وكان الله واسعا حكيما الله سبحانه وتعالى قل ويستفتونك في النساء يا عائشة رضي الله عنها أبا gbogbo àwọn obìnrin tí wọ́n jẹ́ ìyàwó àmọ́bí àgbà àfa gbogbo obìnrin àlùmọ̀ náà yìí tẹ́tẹ́ mi ilé àfa àwọn dáadáa ni wọ́n kọ́lọ́n kó bá yọ́nu fún wọn gbogbo àwọn ìyàwó àlọ́ ìṣòkò àti gbogbo àwọn sàábà lápapọ̀. wọ́n ní àwọn ń bẹ ń sálẹ̀ níjọ́ tí arákùnrin kan ó ní ọmọ orúkọ obìnrin tó jẹ́ wà nínú fún òun náà ni ó jogún ẹ̀ ọmọ orúkọ obìnrin dúkìá tí àwọn bàbá ẹ̀ ìyá ẹ̀ fi ilẹ̀ tí mọ̀lẹ́bí ẹ̀ fi ilẹ̀ kódà ó tún gbé kalẹ̀ náà fún àbíyù rẹ̀ ẹ̀yin wà níyù mi ẹ̀yin lẹ̀ nígbà ní tán dúkìá tí àwọn òbí mi fi ilẹ̀ fún mi bóyá oko ni iṣẹ́ òwò kan ni owó kan ni dúkìá kan ó tún fi ń bá ọkùnrin yẹn lò dàbí ó wà láwọn ọkùnrin yẹn kó náà máa ń ṣàǹfààní látara ẹ̀ ọkùnrin yìí wá fẹ́ ọmọbìnrin tó jọmọ òwò kan yìí ó wá jẹ́ kọ́mọ yẹn torí tó bá rọ́kùnrin ní ìgbóhùn wá kó fẹ́ gbogbo owó dúkìá nǹkan nǹkan tọ́mọ yẹn ní yóò kwuru lọ sílé ọkùnrin tọ̀hún ni gẹ́gẹ́ bí ọkọ rẹ̀ tòótọ́ bá kú fẹ́ náà máa gbádùn ọmọbìnrin yẹn sì máa gbádùn dúkìá yẹn torí bẹ́ẹ̀ ó wá hán náà ọmọbìnrin yẹn láti lọ láti lọ má rí ọlọ́run wá fi sọ áyà yìí kàfin àwọn yóò mú wá di ẹ́lẹ́ èyí tó ní í ṣe pẹ̀lú àwọn obìnrin àwọn obìnrin tí wọ́n bá fi irú àwọn conditions wọ̀nyí kí ni tí láàbù sọ ń pa wa wọ́n lè láàbù tí kùn fi yìí nù wọ́n sọ pé Allah subhanahu wa ta'ala òun náà ló mọ̀ fún ní ìdáhùn lórí tẹ béèrè yìí èmi ànábì ò ní ìdáhùn fún olè fún yín tó fẹ̀sìn ọlọ́run ọba ni ní ilé ti fẹ́ ní máa dá sí ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala òun ló mọ̀ fún yín lé lórí ìbéèrè yìí wà máa yí lá alaykum fil kitabi ìyàtà àmàlùsà àti àwọn ọ̀rọ̀ ẹ̀sìn ìdájọ́ ẹ̀sìn tí wọ́n bá ń ṣàlàyé rẹ̀ fún yín nípa bá ti máa ń bá ọmọ òrukàn obìnrin lò àwọn òrukàn obìnrin tí ń bẹ lákàtà yín kí ni àtẹ́gbọ̀rọ̀ kọ́ sí wọn aláàtí láti túnà lọ́yà tó ṣe bẹ̀rẹ̀ àhúnù àwọn tó já sí wípé ìtọ́nà ń pè lẹ́tọ̀ọ́ wọn ẹ̀yìn ọkùnrin ẹ̀fẹ́ fún wa wàtàlọ́wọ́ húnà àìsàn ìṣẹ̀ṣẹ̀ òhúnù ẹ̀sìn tó jókòó àti fẹ́ wọn torí pé alámòjútó ẹ̀yìn jẹ́ fẹ́ wọn níyàwó sílé ẹ̀fún ní wọn lẹ́tọ̀ọ́ wọn ẹ̀fún fún wọn ní nǹkan orí wọn eléyìí ó burú jẹ́ wọn ní sọ́mọ àti ilẹ̀ ní ẹnu àwọn ọmọ kéékèèké tọ́jọ́ orí wọn sì tó nǹkan tó wọn fi kú tí wọ́n sì láwọn dúkìá táwọn bí fi nílẹ̀ àwọn ẹyẹ náà ẹ̀fẹ́ fún ológun tí wọ́n sẹ́nà bá ti sọ síwájú pé ń bẹ nínú àṣà alábáwá tí ò dá ìsìlámù tó dé gbogbo ẹni bá jẹ́ mọ̀ orúkàn lábẹ́ wọn tó bá rẹ̀ síjọ́ kan kéékèèké báyìí wọn ò ní jẹ́ kó kún bàbá rẹ̀ ó kàn wọn ò jẹ ogún yẹn mọ́lẹ̀ tó bá sì jọ ọmọbìnrin tí wọ́n lè fẹ́ wọn ò máa jẹ ogún ẹ̀ mọ́lẹ̀ wọn kò wá tẹ náà ni wọn ò ní fún ní márùn jẹ kí wọn fún wà á ń ṣàkóhún ní yàtá mẹ́bẹ̀rẹ̀ fún tọ̀ ṣùgbọ́n àwọn òkúta tí ń bẹ lájà ní lóbìnrin àtàwọn ọmọ tó kéèké yìí ẹ ní kálukọ̀ dúkìá ẹ bá wọn pín bàbá kan ló bí wọn ìyá kan ló jọ bí wọn eléyìí tó bẹ ní ọ̀hún ń dọ́kùnrin wọ́n ń bẹ ládàkà yín bóyá kúrò bàbá ni wọ́n bí baba bàbá ni wọ́n bóyá ọ̀rẹ́ bàbá wọn ni wọ́n jẹ́ nàá ní tó kó kàn tó dọ́kùnrin ẹ̀fùn tó bá yẹ kó kàn tó ó padà wá yá tó

káṣe dáadáa síyàn káṣe dáadáa pàápàá jùlọ ẹni bá ń bẹ nípò ẹni tí ó kù kádà sínú wa káṣe dáadáa sí nínú tí áyà yìí fẹ́ tún ilẹ̀ fún wa ó ní pé èyí lè wà nípò kọ̀kọ́ndíà fún dúkìá kan jíjẹ ẹni fámílì ọ̀rẹ́ ló payín pọ̀ ọmọ ìyá ẹ̀sìn ló payín pọ̀ gbogbo dáadáa tí èèyàn bá ń ṣe láti ṣojú fámìlì yẹn torí tó ti ṣe yẹn kí èèyàn mọ̀ lè kí oore lọ́dọ̀ ẹ̀ tó ní àbíìsì ìní àti dáyẹ̀ adájọ́ rẹ̀ dáyẹ̀ rẹ̀ sí láyé mọ́ ó sì wà fẹ́mọ́ ló sùn gbà yẹn èmi mo máa lẹ́sìn bísíǹnẹ́sì yìí dájú ẹ̀ fún kó fi lè jẹ owó tó ń jẹ lọ́jọ́ iwájú so àbíìsì bàtẹ́rẹ̀ ti sásìkò kó ló tó mú yẹn jẹ tó fẹ́ rárá ní bísíǹnẹ́sì dájú ẹ̀ àdìsí ó yẹ kó ní kàtókàn mi tó bá ṣe wípé ẹjọ gbé àjọ láti bẹ̀rẹ̀ ipò fẹ́ràn bá gbogbo sófíńtẹ́ẹ̀sì yìí òyìnbó sì máa gbà sálárì yìí lójú bá ti gbogbo dáadáa tó ṣe láti fi tó dúkìá yẹn fọmọ tó ní gbà tí ọlọ́pàá sọ̀rọ̀ wọ́n tààlà òní òsàn lẹ́sẹ̀ ẹ̀rí oníbèrè kẹ́sì béèrè ṣé kí ni tá a fẹ́ sọ ní mùsùlùmí lórí ìpìlẹ̀ arákùnrin kan arákùnrin yìí o ní ọ̀rẹ́ kan tímọ́tímọ́ eléyìí tó máa jẹ́ ọ̀pọ̀ fáwọn ọkùnrin tá a máa ń bẹ̀rù fáwọn ìyàwó wọn pa wájú ẹ̀ ní òtí ẹ̀ náà ìgbàgbọ́ tó di pa pa torí gbogbo tó kó pa obìnrin dúró in lásìkò jẹ́ bá tó lóòótọ́ lọ́wọ́ kò sí sára jọ orí ibú tó náà dọ́gbọ́n ti tó sì rí bẹ́ẹ̀ ó ní ìyàwó jẹ́ ju ọkùnrin tó mọ́ mọ́ lọ́wọ́ ọkùnrin tó lọ́wọ́ ọkùnrin yẹn ìyàwó jẹ́ kò sọ́mọ́ tó mẹ́já sí láyé tó bá ń fi ogún yẹn tó bá fi ń lù tó ń tẹ́ yóò padà kòkò kẹ́yà ilé ẹ̀ ìwọ́n sì lẹ́kọ̀ọ́ tó tún bá wájẹ̀ níwájú ọlọ́run torí fún ọlọ́run tó ń ṣe bára bí ẹni tó jẹ́ ẹ̀lógbòdò lóòtọ́ láti kíá gbogbo ẹ̀kọ́ rẹ̀ lọ́wọ́ ẹ̀ èwo là máa ń bu àti tí gbogbo ilé láti kọ́kà àti nínú ègbò ní nàìjíríà ìyàwó ọ̀pọ̀ kẹ́kẹ́ láwọn obìnrin burú jù àjẹni wọn àti bá jẹni ìyá àjẹ náà ó ti wọlé aláwo káàkiri wọ́n ti jáfá fún wọ́n ti jáfá fún ìyàwó tó ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ó pa ẹ́ kò wá ní ti kankan náà àti rí kó fi hàn ìyàwó ẹ̀ ó ń kú tẹ́ ẹ̀kú báyìí àwọn ọ̀rẹ́ tó fà sí ríyàn àwọn kan jókòó lóko ogún yẹn ìyàwó àti ọmọ atára kàkà àti ẹlẹ́ yóò bú fẹ̀sẹ̀ náà ẹni kí òun lè falẹ̀ sáà fọlọ́ ọmọ jẹ́ lọ́wọ́ àìrà ọmọ ìyá rẹ̀ kùnrin nù sílẹ̀ gbogbo ọmọ ti kí ẹ yẹn lọ́wọ́ bá fẹ́ mú ẹ níyàwó ẹ lọ́wọ́ yóò mú ẹ lọ́wọ́ gbogbo ẹ̀rù tó tó bá bẹ́ẹ̀rù tó bá kan bá kan tó láwọn ọ̀sẹ̀ sí kan sì kó mọ́ ẹ lọ kó lọ lu agbára ìṣó àmọ́ torí ìyẹn mú àlè fàtírí hàn lórí ẹ yóò pa ẹjẹ ìjọ ló ní kú tó mọ̀ ní kú ni so ọ̀rẹ́ méjèèjì yìí ó súnmọ́ra wọn débi pé èyí tó pa láìsí yẹn bó ṣe ní owó lọ́wọ́ tó láyé ìyàwó ẹ̀ sáà mọ̀ pé bísíẹ̀sì kan ló mọ̀ mọ òun kò pé ọkùnrin tó láwọn bísíẹ̀sì bí tó pọ̀ ó sì mọ̀ wípé ilé táwọn jọ ń gbé tó kọ́ sábùjá nìkan ló mọ̀ mọ̀ pé ọkùnrin tó láwọn nígbò omi kò pọ̀ nínú ẹ̀tọ́ ọlọ́run ọmọdọ́dé ọkọ̀kú ọmọ kwara ní ìlú wọn tó yẹ ìdúró ìjìnlẹ̀ sí ibi mẹ́ta kọ̀ ọ̀nù bàbá ọkọ ẹ̀sìn àwọn òbí tó lórí pé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ọkọ ọmọ wọn jẹ ẹ̀kú ni torí ogún àwọn òbí tó tó ṣe pé tọkọ mọ́ bá ti kú báyìí mọ́ bá ti kú gbogbo ọ̀nà ni wọ́n sàlárí tí àwọn ọmọ àwọn àkọmọ ọmọ òun fi níbi gẹ́gẹ́ ẹ̀yìn òbíṣẹ́ ẹni bẹ́ẹ̀ ẹtúnbáwò ẹtúnbáwò ẹtúnbáwò ṣé ikú ọmọ yóò dùn yín kí lẹ̀ ń bá àwọn ọmọ àtìyàwó rẹ̀ pa ogún owó fún ẹni tí ẹ ní Islam ti sọ ọ̀rọ̀ yẹn ní ẹ̀jọ̀gún kò sílẹ̀ ní ọmọdé fẹ́ gbé ìyàwó mẹ́sàn-án yẹn jẹ́ mọ́ ìjọgún ní dúkìá ọmọ ní ẹ̀yìn lẹ́tọ̀ ilẹ̀ dàmúlẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹ̀yin náà gbọdọ̀ hán náà ìyàwó ẹ̀ gbogbo tó kó lójú kí ẹ̀ náà ìyàwó ẹ̀ náà yà lọ́pọlọ ó yà níròrí ó yà lọ́gbọ̀n ẹ̀ náà ìyàwó ọmọ ní láti jẹ ẹ mọ̀ náà ọmọ ọmọ ní ní bó ìyàwó ọmọ yìí yẹn ní yóò tún ó wá tó pọ̀ ẹ̀rọ lẹ́yìn mọ́ ọkọ̀ mi káàkiri ni yóò wá ọmọ yìí lọ lé ọkùnrin mi kìí tó dùnú ẹ̀yin náà ilé yá ń bọ̀ ó rágò fún yín ó rẹ̀ ní hákì ó ní kálẹ̀ tó tó ìtẹ̀lẹ̀ yẹn mo fi jẹ́ fún ọba ìfipára nílò lórí

bàbá ní tí ọmọbìnrin yóò bá jẹ́wọ́ àwọn òfẹsẹ̀ lè tàn. ìyẹn bá pe ọ̀rẹ́ ọkọ rẹ̀ tọ̀ báyìí báyìí bàbá ọkọ wọn ti wà ráńjì o wọ́n ti sọ àwọn ọ̀rọ̀ báyìí báyìí ẹ̀yin tẹ ẹjọ́ rẹ̀ mo mọ̀ fẹ́ súnmọ́ra ní gan kí ni tẹ́ ẹ̀mọ́ ní dúkìá tọkọ mi tó jọ rẹ̀ ti ń fi ilẹ̀ lẹ́yìn tí èmi náà mọ̀ bí a kẹ́ ẹ lọ tọ̀hún ẹ̀rú ìgbà àdíyọjú wọ́n láti wá fi ọ̀rọ̀ yẹn lọ ẹni tó sọ fẹ́ mi wípé tóun bá lè yọjú láti ṣàlàyé kí ọ̀rọ̀ òun fi ilẹ̀ àwọn ọmọ ẹ̀ ọmọ primary four primary six ni wọ́n primary four primary six ni wọ́n gbogbo ọmọ tó bí ẹni tó bí ma kò sí ìsọmọ tó ọmọdún méjìlá nù wọn ọ̀nà wọn sì lẹ́sìkéṣẹ̀ tóun bá wípé ìtọ́mọ wọn fi lẹ́yìn gbogbo ẹ̀ yóò pàdé ọgbọ́n ara kò ní kí n ṣe kánlẹ̀ fúyàwó ọmọ ẹ̀ dédé òrìkọ́jú àwọn ọmọ ní ìsìn ìwé àti táyì ìgbà yẹn lọ bí adi tọ́tẹ̀m láwà ẹ̀tọ́tẹ̀m láwà ó ní ìsìn tó bá di sẹ̀tẹ́mbà wọ́n wọlé nínú akadẹ́mí sẹ́sìn ọmọ kọ̀ọ̀kan tó níbi two fifty ni wọ́n sẹ́ni ní sọ́sẹ́ ní sùlọ́ lọ two fifty two fifty ni wọ́n sẹ́ ibo tí kò bìnrin ìdí wọ́n ní owó ló tó ṣe wípé tó ń bá ń bá ojú tó àwọn èèyàn ò lọ skul wọn tí wọ́n fi parí láyé owó yẹn wà lẹ́fún wọn àmọ́ tó ń bá ilé sí ẹni ń lẹ̀ fáwọn bàbá yìí wọ́n ní kí làwọn bá fẹ́ ṣe báyìí á ah, kò dákẹ́ ah, obìnrin ni ó fà káàkiri ní ìsìn kò mọ̀ pọ́nmọ́ ọkọ̀ òun wò ní kò pé máa fẹ́ ní àní kò mọ̀ pé bílọ́ ní àjọlọ́pọ̀ àwọn ọkùnrin máa ń para mọ́ para mọ́ para mọ́ nǹkóbìnrin mọ́ ìlú wa ó mọ́ ìlú padà yìí mi ní gbọ́ ọ́ yànjú ó lè pé ẹ ìròrí di ẹni yẹn bẹ́ẹ̀ ni ìròrí di mi yẹn ìrẹ́ ìsìn ni. mọ́ paramọ́ níyàwó ẹ torí tọ́kọ̀ bá ní sí láyé mọ́ kó lè mọ ní tó kù sí kó lè mọ kó lè mọ ní tó tàbí àwọn ọmọ tó bí fún ẹ. ìgbà tí ìyàwó àtọwọ́ wá ń sára káàkiri tí wọ́n ń jẹ gbèsè tí wọ́n ń jẹyà tí wọ́n tún ní dúkìá kò bá lákàyè mú kó mọ̀ lè pa ẹ́ nígbà wo lè kú torí wọn àlọ́ ọlá fíkà nìyẹn àwọn obìnrin àjẹnimú wọn kọ́kọ́ wọn jẹ́ o wọn pàtó nìkan jẹ́ o sẹ́yìn yìí pàmò ẹgbẹ́ sí ẹ̀yọ́ kan kò sọ́kùn sí báyàwó ẹ̀ náà jẹ́ rẹ̀ tẹ́sí ò bá ti dín yẹn láyé láti lọ sí láyé olùkún yẹn àlùmọ́tò yìí wọ̀ lọ àlùmí wọ̀ lọ ẹni tí yé yẹn òun náà lọ́lọ́run ẹni tí ń pààyàn òun náà lọ́lọ́run tó bá sí ìyàwó rẹ̀ ní àwọn ẹnìkan tó fẹ́ lójú tiẹ̀ lọ rìlíìsì ẹ̀ kó máa bá tiẹ̀ lọ ó lọ sí gbogbo gbẹ̀yẹ̀ kan sínú ilé tó ò ní èrè àti confidence àlùbẹ̀tọ́ ọ̀nà confidence ẹni jẹ́ pé kí n bá sọ sí ìyàwó mi tó dúpẹ́ tó súnmọ́ ìyẹn ní máa ń lẹ́yìn ìyàwó ẹ tó súnmọ́ ìyẹn ní máa ń lẹ́yìn lọ́kọ́ ìjọ tí obìnrin bá ti lọ lé ọkọ àwọn òbí ẹ̀ méjèèjì yẹn ò súnmọ́ tó wọn ò súnmọ́ mọ́ tó sọ́kọ̀ ẹ̀ mẹ́tọ̀ sí ẹ̀sìn tẹ́bá tí wọ́n fi sọ wípé mo ti wà márèjì mi àwọn ìyàwó òṣèlú tí mo ní ń lé o àbí ìyàwó tí mo ní ń lò ní ìlè sínú hàn wọ́n ìjà ìlè tí mo lè sínú hàn kò ní márèjì gidi o kò ní márèjì gidi ẹ̀bá tí wọ́n fi ti ń bẹ ilé ọkọ tó ní ọkọ mi ò fẹ́ sọ àṣírí fún àwọn bàbá mi fẹ́ sọ àṣírí fún kò ní márèjì gidi kó wọn bẹ lọ́nà ìrìn àjò tẹ̀lé mi lọ bí aláṣẹ fún ara ní olóògùn gà olóògùn lábẹ́ òfin òun nìyí ní ìsìn bàbá ta fún kíyàwó ti sílẹ̀ pọ́pá ìgbàmọ̀ òfin lẹ̀ ìyàwó mò ń mọ̀ kẹta ọ̀rẹ́ tó mọ̀ ọ̀wọ́n ní sọ̀rọ̀ ọ̀dà kìlọ̀ wá bàbà ẹni tó ń bá ní sọ̀rọ̀ yìí ó ní ìjẹ́ ọ̀rẹ́ yìí kò bá tẹ̀ fún wa lóòjọ́ ọdún gan ìjẹ́ àbáyọ̀ ní máa lẹ́yìn pé ó ìyàwó ọmọ mi àti wọ lẹ́jọ́ tọ́mọ àti pọmọ mi ẹjọ́ fẹ́ jẹ dúkìá rà bí. bẹ́ẹ̀ ó sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní ọmọ tọ́ka sí ní ọ̀rẹ́ tí ó pọ̀ rẹ́ tó ní ogún torí kí kó lè jogún ọ̀rẹ́ mọ́lẹ̀ yóò sì pa yóò sì lọ́rùn yóò fi mọ́ ìrìn sínú oúnjẹ tó jẹ́ gbogbo ẹ̀ ti tù ládúrádú mo ní àmọ́ràn tó lè wí pé kọ́kùnrin ẹni sùúrù ìgbónára ni bàbá yẹn ti wá bàbùjá

kó fún bàbá ní iṣẹ́ àti ẹ̀ kó fún ìyá ní iṣẹ́ àti ẹ̀ kó fún ìyàwó ní iṣẹ́ àti ẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ wọn sí wọ́n ti tó ogún tí wọ́n tó jọ́kùnrin ogún tí wọ́n tó jókùnrin tí wọ́n yanjú ẹ̀ ṣe tó bá gbogbo oníkálùkù ìyá ìyẹn ó fi lè lọ bí ó ti máa fìyẹn fáwọn ọmọ èyí tó jókòó ta ọmọ náà yóò dáa fún wọn ti tẹ̀ tó fi máa rìn wọn tó fi máa tọ́jú wọn àmọ́ kọ́lọ̀ òní sọ̀rọ̀ láíláí tí o bá sọ̀rọ̀ láéláé bàbá yẹn náà ní ìdíkò ní láǹfà náà ti jogún lára ọgbọ́n ọmọ ẹ̀ ó tún sáà tuntun bẹ̀ yẹn sọlọ́lọ́ subhanahu wa ta'ala kí ó fúnra rẹ̀ sàánú wa sọ bí irú àwọn nǹkan òní bá ń ṣẹlẹ̀ ó di ọ̀ràn èèyàn fáwọn táà jẹ́ ẹni tí ń dá sọ̀rọ̀ àbí dáadáa tá a bá ṣe látàrí àwọn nǹkan wọ̀nyí á mọ̀ pé àwọn subhanahu wa ta'ala ó nímọ̀ nípa gbogbo ẹ̀ yóò sì jẹ́ àjábọ̀ fún gbogbo tí a bá ṣe wà ní mọ́ àtúnkọ́ ọ̀fẹ́ ní bá ẹ̀líyà àdìsúnzá نشوزا أو إعراضا فلا جناح عليهما أن يصلحا والصلح خير وأصبرت الأنفس اليوم وإن تحصنوا وتتحوا فإن الله كان بما تعملون خبيرا Me, Buddha, verse kí wà pèlú bọ́ọ̀ ọkọ̀ mi lẹ́nu bá ń bẹ ní ara obìnrin oòrùn sọ́kọ̀ ẹ̀ ọkọ̀ òjọ́ lójú yẹn láti dá nìṣú ṣùgbọ́n bá ti wọ ilé yìí náà ó wá wáyé láàrin látọ̀ ọkọ síyàwó ó wáyé látọ̀ ọkọ síyàwó ìyàwó jọ ọkọ̀ tó pé pé wà considerate ni ẹ̀fọ́ tí ẹnìkan ló máa ń yé ojúṣe tí ẹ̀ kìí ṣe obìnrin wá ń bẹ̀rù lára báyẹ̀ ẹ̀rin báyẹ̀lì ha ẹni pé bá léèdè Yorùbá ìdí lámúráwá ni wàlè múra ti ọ́fà ní báyẹ̀lì ha àwọn àlàyé ọ̀rọ̀ tó rọ̀ mọ́ àyà yìí ó pọ̀ níwọ̀nba tó sì tó máa àyà tó tẹ̀lé ọwásìlà abẹ́rẹ̀ bẹ́ẹ̀ tó súnmọ́ jù nílé yọrí tó kájọ lọ́wọ́ sọ́pánà wa tààrà tó ní tẹ̀lé wa kò látẹ̀yìn kó tẹ̀lé wa tayọ̀ ọ̀la kó já sí lè pàdé lọ́la sábà mú àyà yìí padà àtàlà ṣe pẹ̀lú àyà bí méjì sí mẹ́ta máa àyà tó ní pẹ̀lú gbọ̀n náà abẹ́rẹ́ tààrà nínú

ọlọ́run gbé obìnrin sí ṣùgbọ́n tó tẹ̀sí ọlọ́run bá ti yé èèyàn ní tó bá ràn síyàn nínú òfin ayé náà yóò fi máa rò wípé èèyàn fi ń lò sẹ̀mí dáadáa subhanaka alhamdulillah ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk